wàhálà rèé lọ́rùn àwọn tí wọ́n mú tí wọ́n ń jẹun lọ́sàn-án nígbà tó yẹ kí wọ́n máa gbààwẹ̀ o ṣé lóòótọ́ la fi òfin mú mùsùlùmí tó ń jẹun lọ́sàn-án àwẹ̀ àlàyé islam rèé àsìkò àwẹ̀ ramadan jẹ́ àsìkò kan táwọn mùsùlùmí jákèjádò àgbáyé máa ń sẹnumọ́ nídìí jíjẹ tàbí mímu àti ọmọdé àti àgbà ni wọ́n máa ń lo àsìkò yìí láti wá ojú rere allah gẹ́gẹ́ bí òpó ìlànà ẹ̀sìn islam àwẹ̀ ramadan ní àwọn òfin tó de gbígbà rẹ̀ àti ohun tí ó yóò ṣẹlẹ̀ sí mùsùlùmí tó yẹ kó gbà àwẹ̀ bá ń jẹun lọ́sàn-án àwẹ̀ láìpẹ́ yìí la gbọ́ ìròyìn kan láti ìpínlẹ̀ kano níbi tí àwọn ẹ̀ṣọ́ amójútó ẹ̀sìn islam tí wọ́n ń pè ní isba ti mú àwọn èèyàn mọ́kànlá pé wọ́n ń jẹun lọ́sàn-án àwẹ̀ ìròyìn náà sọ pé wọ́n tún mú arábìnrin kan tó ń ta ẹ̀pà tó sì ń jẹun nídìí igbá rẹ̀ àti ọmọkùnrin mẹ́wàá kan tí wọ́n mú tó ń jẹun lọ́sàn-án àwẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí mú ìrísí oríṣiríṣi wá láti ọ̀dọ̀ àwọn èèyàn káàkiri ojú òpó ayélujára tí ó sì mú kí àwọn ènìyàn máa béèrè pé ṣé lóòótọ́ ni kí wọ́n máa tọpinpin àwọn tí kò gbààwẹ̀ lásìkò oṣù Ramadan Rotimi Orílùwà ló ti ń jábọ̀ ròyìn láti kàn ní amóhùnmáwòrán Wisdom Yard.